الحمد لله <clears throat> والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله <clears throat> وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من الله يقول الله إليه تسن في القوى من أن يقوى ما سلم طبعا àwọn ìṣẹ̀lẹ̀ aburú àwọn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ àwọn ètò ṣe kékeré wúyàn pápẹ́rù rẹ̀ ṣẹlẹ̀ síyàn tó ṣẹlẹ̀ sí ọ tí ò sojú ọ̀rẹ́ rẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ tí ò sojú alábàáṣe rẹ̀ kó bá lè gbé pamọ́ ọmọ tẹnu rẹ̀ gbọ́ ló ti dáàdù nítorí pé tó bá tẹnu rẹ̀ gbọ́rú ẹ̀ lè máa bọ kẹ́dùn lónìí ó lè máa bọ dárò ó náà lè sorí kọ́ ó dá a lè pẹ̀lú ẹ̀dùn bí ìgbà tó ṣe kó dùn ọ́n ṣùgbọ́n àwọn òní fura mọ̀ ẹ́ pé òun ń dájọ́ sọ́wọ́ ni títí dijọ́ tí àìgbọ́ra ẹni yé yóò fi ṣẹlẹ̀ láàrin yín gbogbo ohun tí wọ́n sọ fún un kó ṣẹlẹ̀ sí ọ bọ́ ọlọ́kànjẹ́ ó ṣẹlẹ̀ sí ọ kò jẹ́ nǹkan tó dùn mọ́ lòun mọ̀ á lò lọ́jọ́ náà láti fi bú ọ láti fi tàbùkù rẹ láti fi bà ọ jẹ́ nǹkan tó ṣe pé òun nìkan ló dá sọ fún torí pé òun wò pé òun ló kó ọ kù òun tó yẹ kọ́ dárò ẹni tó yẹ kọ́ kẹ́dùn gbogbo ohun tó ń gbà sọ́wọ́ lòun fi wá máa wá sọ ọ̀rọ̀ rẹ láì dáa gbogbo ẹni tó fẹ́ kọ́ mọ̀ pẹ̀lú rẹ̀ ṣẹlẹ̀ sí ọ ẹnu tiẹ̀ ni wọ́n ti wá gbọ́ bó ti ṣe máa ń ṣẹlẹ̀ nu nítorí pé àwọn èèyàn tó ń bára wọn ṣe nínú ìgbésí ayé wọn ìbára wọn ṣe nítorí ti Allah wọn máa ń bára wọn ṣe nítorí àǹfààní ni ìdí ni òbí jẹ́ pé ẹni tí ń bọ́ ṣe tí ń ṣe bí èèyàn rẹ lónìí ó ṣetán láti gbé ọ̀tá lọ́la nígbà tí nǹkan kékeré tẹsẹ pé lè má ṣe fojú rí bá ṣẹlẹ̀ láàrin rẹ pẹ̀lú ẹ màánà ni wọn wá tu kẹ́kẹ́ ọ̀rọ̀ wọn máa sọ gbogbo àṣírí rẹ fún gbogbo ayé àṣírí tẹnìkan máa ń pa rẹ jọ nìkan lọ àṣírí tẹpọ nìkan lọ dáyà tó ṣàlàyé rẹ fún ó lè bá àbọ kẹ́dùn yẹ wàá sọ di tí wọn fi ń tàwé ìròyìn ẹ ti dáàjù pé kí wọn náà sọ ẹnu ẹ kí wọn náà sọ ẹnu rẹ kọ ẹnu rẹ níjànú nítorí ṣẹlẹ̀ sí ọkọ sójú rẹ àbùrọ̀ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ níwájú ẹ̀ eléyìí ọmọ ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ pé kọ́ wà lẹ́ni táṣìírí rẹ̀ bò ọwọ́ àwọn àbá tó bá hàn sí tó bá fi sọ̀rọ̀ kọ́ ma lórí bẹ́ẹ̀ kọ́ má jẹ́ pẹ́nu rẹ̀ náà ti gba gbogbo fáìlì tí wọ́n ń wí ó tún máa ń sọ fáráyé kékeré ni kékeré lẹ ti gbọ́ ọ ìyá àti bàbá tún sẹ́kù torí ẹ̀ ọ̀dọ́ wọ wa o oníláárí ẹlẹ́dàá wa lọ́mọ̀ọ́lá. ọ̀rẹ́ lónìí a máa dọ̀tá lọ́la torí rẹ̀ sọ́ra sí sọ máa kíyèsí kí lọ́ọ́ máa sọ fẹ́ni tí sọ lónìí máa rántí kó lè dọ̀tá rẹ̀ lọ́la nǹkan tí ó padà sọ nípa rẹ̀ lọ́la tọba rẹ̀ tí ò ní dùn ọ́ ni kó jẹ́ kó mà nípa rẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ bá wá ṣẹlẹ̀ tó ṣe ipò bọ́ lójijì nígbà tó rẹ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ torí ẹ ètí ọwọ aṣojú rẹ sọ ẹnu rẹ olúwa ẹlẹ́dàá kó fi sọ rẹ sọ wa olúwa ẹlẹ́dàá kó dáàbò rẹ bò wá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.